¿Verdad? سخر الله منهم ولهم عذاب أليم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا قوم الفاسقين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقودة من لساني يفقه قولي ست الله مسؤول علينا وعين الله العاقبة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في إله محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمين مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر فعاقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوا وبما كانوا يكذبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأخذهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون ألم يرى ونجواهم وأن الله علام الغيوب الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم تغفر لهم أو لا تغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين ويخلفون بمقعدهم خلاف رسول الله وتدعون وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الأرض قل نار جهنم أشد ضرا لو كانوا يفقهون فليذهبوا قليلا وليذهبوا bí bàbá yẹn rẹ̀ sọ ilé mùnáfíkì nìyí fọ́tò tó wù. owó yóò sí èyí lérí nǹka ẹ̀rọ ẹ̀mọ́ka tẹ́tẹ́ mùnáfíkì ẹ̀ bí mi bí ṣe kutu ọ̀nà kó mo rí ọmọ ẹ̀wọ̀n yẹn ni lómi sí ẹ̀mí bẹ́ẹ̀ náà ní sàkà bẹ́ẹ̀ ni mi sọ́dọ̀ ká ọ̀yẹ́dà anayi kɔlɔ mɛ kɔnɔ wani na dɛ na mɛ na ni omori ɔkijɔn bɛ nyi zɛ n'ayi wa de ka dɛsɛ nwaye sa wɔtɔwɔlaw wɔ mɔrido dɛ baton wɔtɔwɔlaw ɛmɛ bato wɔ mɔrido de jesi hɔ ni abɔ katitɛ ne maa de jesi hɔ ne ɛnɛmɛ ɛnasɛm kɔnɔ mɛ iye gbɔmɛ nɛsɔ rɛ ɛni hinkutu arasi na kɔmɔ kaka ne bi no mo ni die iye gbɔmɔ bɛ ne mi kɔ mo ni yina bi hie ku ya ye ya mɛ hɛ kɛnɛ maa ne b'a mɛ ɛnɛ b'a mɛ dɔ mo yi dɔ bɛ si ye nana n bɔra nin ka fa akɔba hun ne fa kan fi kolo bi إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون فعاقبهم نفاقا أمريكا oyi jonye ili jioge nye han ọrọ ibatu ẹnẹ batu dẹ nẹsiri ọmọ mu kọrọ dẹ nẹsọ katitẹ ne mu kọrọ. أسنن ماني أعقبهم نفاقا فأعقبهم نفاقا دم وإنو برميلي كي منافق manasiki oyepɛtɛ fi kulubihim tena ya nene ila yom alqiyama na wekui kiyama na wekui daliku bima ma llaha mawaaduhu agbogbo ìjọ mori yìnyẹ ẹni ìjọ mori yìnyẹ iná kàti tẹlẹ ní Ọ kó mori yìnyẹ wọ́n bì máa kẹ́hánu rí ìrìkí ní mímí ìjọ. ọ̀nà ìjọ ẹni ní ìjọ ànkà báyìí yẹ ya ya na ya ya يزيد وينقص بالاعمال ايضا امر بني ọtún àpọ̀rẹ́ ìjọsọ̀n lèrọkọ́rọ́ ọ̀rán ọmọtí wọn wá sí mẹ́tọ́ à tí ní ọkọ́rọ́ ìzà mẹ́tọ́ wọn wá sí mẹ́tọ́ à ní mutum no esere na wɔ ɔma yi na wɔn mutum no wɔ se ka koraa na huna wɔ ɔma aba wɔn mutum no wɔ ne sɔdaka ɔrɛ ɛza huna wɔ abɔ ime na wɔn esi pete huna wɔ abɔ ɔyɛ wɔ wɔn asɛ ratan abɔ ɔyɛ wɔ wɔn asɛ nyɛ toran do yɛ pete. ime do wa nwa isa ayi nwa komuri wa ime na ọma adzɔzɔ daadaa na ha daadaa e na wɔ ɛdo na wɔ daade daa wa ha pooro ɛmɛ yɛ dɔta muri ɔha yi nkuru digaine ɛnana a mokamo mefona na ɛsi nna to ɛbɛ asɛ ne mokabo ne mi ìjọ náà mokabo no ne yɛ pɛtɛtena yɛ ne wura wa ɔno wɔ mu na fi mana si kraime ìjọ náà mɛtɔmɔ náà wɔ fi mebiri mu na fi kyɛ náà ɔne mana si kyɛ náà ìjọ náà imu na fi kyi yɛ pɛtɛtena yɛ ne wura wa wọn lè fi ra àmọ ọkọ ìmúnáfìkì imuna imuna fi ntonesi yɛ pɛtɛ imuna wɔtɔ n'aba ee azanɛ na muna fi kɛnɛ mu ɛɛbi iyɔge n'akana yɛ ɔba kɛnɛ ege ikɔ omori na esu yɔge omori nke omori yi wàhánà mi e, mɛyi ní wàhánà mi mɛka yi e lɛyi wà yi la inize inize nana sɔdakani ibà ni sɔdaka ila nyezaka ila nibetere bihinkutɔ yangiya ko mori yɔrɔ mɔni ne sɔ mori ne jɔ mori oni de nufin na ne wa bɛ ni kiyɔ fana mɛ ne mɛ kɔ mori na ne ni kɔ ye awa ne ne joli ko mori o ne ni tɔ o. ìjọ mori b'a la mɛ e wa la dakɛ lori ne yɛrɛ sɔrɔ ma sɛbɛn wuli. a ka ɲi ka alimami kutubi rahmatulahi ali ọsọ bẹ ka ọmọ rẹ hafi amamovi ba abubanta ọmọdé ọmọ mẹkanan bọ́lá ọsọ bẹ ka hafi bọ́mọ́mà ọkà anyi ẹ̀kẹ̀yàn ilé ìyẹn ugbuan isuhuan ilé ìyẹn kọ̀wé rẹ ti sàmì bẹ́ẹ̀. ogbe nọ n'ọnàní oyè àjẹ náà oyè ẹ̀rí dọ́kítà tẹ́ ti sàmì lọ ká anya onye kọ́ńtọ̀tọ̀ ló mẹ̀ ọ̀rẹ́ yìí wọ́n sẹ̀ wíì yìí kẹ́ mẹ́ ewu atẹ́ abọ́mẹ̀yà yọ èyí kúgbẹ́ nọ nọ ọ̀húnrẹ́ ti sàmì bẹ́ láàfíà nínú asábọ̀ yọ bọ́ọ̀lù na yìí àtẹ̀mọ̀nyára lónìí ní kúgbẹ́ nínú nàìjíríà inú ìwé nínú nàìjíríà ọ̀húnrẹ́ ti sàm yìí tó náà anasi kò ní tó ní láfíà dẹ́rẹ̀ bá yín sẹ́ mẹ́ẹ̀n dẹ́rẹ̀ bá yín sẹ́ kányọ̀. ah ọni la mẹ sọdaka bọni mẹ ìzà bọni mẹ gbogbooro lórí ìkútọ ọkọ múlí ọmọ ní mẹ ẹrọ àbẹyọ mi ọwọ rẹ lílí ẹni sẹlẹ o ilé yẹn náà mọ kàtútẹ yóò múlí ọma na ọmọ ní mẹ ẹni bí màmá ní mẹ ọba màáyé rẹ̀ wáyé sí ní jésù súkúkú jésù àwọn sùkú ọmọdé ọ̀mẹ̀wé àbọ̀mọ̀ ọ̀mẹ̀wá rẹ̀ súkúkú ọbara lọ́sọ̀ tó mú yìí ọmọdé ọ̀bára àbáyé ọmọdé ọ̀bára dọ́mọdé yìí nẹ́yọ ànkì àdìmọ́nù kòtò ní ọ̀nà ọmọ ọmọ lọ́tún tó wuli. wúlò ẹ̀ka ẹ̀wọ̀n ní láti jù. fàákọ̀ọ́ ní fàákọ̀ọ́ ní fàákọ̀ọ́ yóò ní ẹ̀lùkọ̀ọ́ lọ́wọ́ ìmá ọ̀pẹ̀lẹ̀kùn wọn àmà àwàdù wọn bí máa kẹ́lù yẹ ọmọdé ìjà oúnjẹ oníyẹ ene ni dzomi ye ini ɔgbɛ mɛmɛ kɔni bɛ bɛ mɛlɛ wa sɔ ɔsɛ ɔyiri irinji ni yɛ ntso dɔmɛw dɔm dɔm dɔsi nimunati titi n'ayɛ nene dɔsi oye pɛtɛ ti n'ayɛ nene ila yomi kiya nana wo kui dɛli ku ila yomi yɛn kɔn nana wo kui mɛ nene ba sinagere omori ni ma alafu ma wa do. nínú ìjọba oníyè ní ìjọba oníyè ọbí máa dàánú yẹtìlímù ọ̀rìn jẹ́mi méje ọ̀rẹ́ ìlú ndị wọ́n kà kí fún àkọ́bà nkọ́mọ́rí ọ̀nìmúnáfi jùwọ́n ayẹ kò yẹ pẹ́tẹ́ tó ayẹ náà gẹ́gẹ́ ọkùnrin náà kò yẹ tó ló kúrò bí wà yẹn ní yẹn iná náà wọ́n bí ọ̀rí ibi kíni ní kíni lórí lọ́wọ́ àkàlẹ̀. alámi àlàmù anàlọ́ àlàmù sí rọrùn wọn àjẹwà ọ̀hún wà ánàlọ́ àlàmù rọrùn. lórí àkàlẹ̀ wọn kẹ́yì alámi àlàmù anàlọ́ yàlámù sí rọrùn wọn àjẹwà ọ̀hún wà ánàlọ́ omuli kayi abakala nɛɛyɛ ɛni nɛɛyɛ ɛnayɛ ke o ɛnayɛ ama allah ki pɛtɛkitɛri o na omuli yaama musirrahum wana jɔ awo ɔna oye wele mu ɔna oye wele mu ɔna oye sase tɛti n'ayi ewele na sase tɛti n'ayi ɛna nɛɛ wọ́nà jẹ̀wá àti ìwéyà mi ẹ̀mí rẹ̀ kàyà máa wọ̀ ẹ̀mí ọmọ múlí ọmọ rẹ̀ yẹ. wàhánà lọ́ha aláàmúlòkòyò. wàhánà lọ́ha aláàmúlòkòyò ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ọmọ yìí ọmọ yà fi sẹ́tẹ́mọ̀ ọmọ yìí sẹ́mà tẹ́lẹ̀. الذين ينفقون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم أمرنا سمعتها iná ìkàlẹ̀ yìí múná kìkì nìyí ẹni kọ̀ọ̀lẹ̀ tọ́sán ìsàkọ́wọ́n náà anyere ireni ire e, munafiki ni enyi enyi ireni ino yo muri ye e ni ino katutene ne kana na ni leche ne leche omori me meta yoso do muri do ya ti munafi kene na munafi kene e ya mbe je ti na kene o le da yo e nge je ti lo kene bẹ́ẹ̀ sì sí lọ sàárẹ̀ ní parí mẹ́sàlásì mú náà lọ́sọ̀ tó rí ọ̀rọ̀ ní ìwé ìrìnà ẹ̀rọ àkà ìlú ní kàkà àmísẹ́ ẹ̀rọ kàkà má gbé sàárà pẹ̀tayọ mọ́sálásí àmọ́ sàrà ọ̀pàdé mọ́sálásí wù ọ̀tún tó ní sábàkà ọ̀ àtúnṣe ọ̀pàdé mọ́sálásí wù lórí kí lọ́wọ́ ká ọsọ tọ̀ ọmọ sọ tọ̀ àfọ ayé ló lọ lẹ́sí náà ní títú rẹ̀ báwo ni èsì yẹ yìí ọmọ ìmọ̀ ara àkàsá nù kẹ̀mínẹ́ jẹ́ tí zọ̀ kẹ̀mẹ́ ẹ̀ pàrọ̀ àgùn ɛparizo ɛrɛ yɛ akoko omori yi ninu ho ehedura oko omori yi nana ma ɔlɔ saba ɛnɛ ne ɛnɛ ne ɛtɔ ɛnɛnɛ ehedura ɛyɛ akowa ho tamama na ba nye nini tamama na ba nye noko omori ama ɔlɔ saba ka ɛnɛ koro de ehedura tamama na zie noko omori yi rɛ ɛyɛ ana ɔlɔ saba

ọmọ àgbọ̀yì jẹ́ ìwọ náà ọ̀yọ̀ wà ẹ̀mẹ́ kò yàn bọ̀ ọ̀yẹ̀rẹ̀ lọ́sọ̀ tó wí àgbésọ̀rẹ̀ àbíkà yìí ẹ ẹ ẹ̀rẹ́ kò yẹ ràjá ẹ̀rẹ́ kò yẹ ẹ̀mẹtẹ ẹ̀rẹ́ kò yẹ kakuku nyɛ dɔwɔ ni nyɔnko no bɛ mbɛ abukebiɛ ne nna amɛ ɔrɔ amɛ fi nkyi manasi ki o yɛ pɛtɛtɛmɛ ayɛ ne ankɔmori mɛ kaa afa ka yɛ e kala bal rɔɔna alakolo bí ma ká lè ti o ọmọ yìí kò ní ìdúrà ikú ní yẹn nà má ó yẹ dúrà ẹ ọkùnkùn ká ayé nìní ọ̀ní dọ̀ha yẹ dọ̀wọ̀ lọ́tún tó mọ̀ nìyí lọ́mọ yìí lọ́wọ́ àkàlẹ́kà yìí. الذين يكرهون المطوعين من المؤمنين في الصدقات. ina yɛ ɔma yɛ ni ɔra ima na tafsir quran ɛka anaba muhammad sallallahu alaihi wasallam ina yɛ ɔni ibnu jarir dɔbɛ hɔn bi ikrima ɔkè ikrima ka kanaba muhammad sallallahu alaihi wasallam ɔna ni okumuni ni eyiku kɔlɔlɔ pɛɛtɛ pɛ o ti dáhùn sí rẹ kó tabuk ọ̀nà ẹ̀rọ yakùnà ọ̀nyẹ́mọ̀n rẹ̀ yọrọ mẹ́ ọ̀nyẹ́rọ ọ̀nyẹ́kẹ̀ ọ̀nyẹ́sọ̀ tẹ̀ láti ìjọ mi. asaabe asaaba banyana amara abdulrahman abdul awf rọjò lọhàn dọ́sí arbaat alaaf dọ́sọ̀ọ́ nínú four thousand Amen. ameneka dinar ɔfini abi dira lezari katini dira dinar four thousand dinar yakɛ one thousand dinar ɔyɛ kɔbi ni nigerian money yɛ lɔ fifty million ko fifty million abdulhamid abuzi ounce ɔbɛ se four thousand dinar na yɛ ntomori ɔyɛ ɔdi abɔ times four kɔnɔ fifty million times four lɔbi two hundred million.

òwúrọ̀ sàn barika tọ́ yóò ọmọ náà wọ́n ti yé oyin òwúrọ̀ sàn barika ha òwúrọ̀ sàn barika tọ́ yóò. Ini yɔnɔ nọ o yɛ wɛ ma na aahyin anabuzi adi si ebu ide bi mu na ide bi mu shorting of that man, the we all 320 pounds e kapita na naishu wekele ya amon stọtụ tó wuli mi anyị wọn pound of meal two pound of meal ọwọ ta ẹ yà amọ ẹ yà amọ ta mi baba ka kòkòrò débi nínú náà ọwọ ta mi bẹyì three hundred and twenty ɛwà kakɔlika ɔrata ɛwà kakɔlika anyita yi ìṣòro náà ma kọ ní èdè tse ma lọsùn tó wọlé bí ọmọ wọn yẹ màmá yìí abu akéyì abu akéyì lọ́nà sọ débi ẹ̀rọ ẹ̀yọ́ nyara rẹ̀ lọsùn tó wọlé ọmọ yẹn sọ fún ọ ọmọ yẹn ní owó ẹ̀dá ẹ̀dá ọmọ ẹni orí ìlú ẹ̀wọ̀n ẹ̀wẹ̀ ẹ̀dẹ́ àkàkà ẹ̀ẹ́nẹ́wé yìí nìyẹn náà sẹ̀ ẹ̀dá ọba náà sẹ̀ ẹ̀mẹ́ráns ẹ̀yàrá dọ̀wọ̀wọ̀rẹ́ ẹ̀hó pẹ̀ dọ̀wọ̀nyẹ́rẹ́kùnrin ẹ̀hó pẹ̀ fà lọ́tọ̀ọ̀tọ̀wọ̀rẹ́ báni sọ ẹ̀yọ́ nyàrá bọ̀wọ̀ sọ̀rọ̀ ilé ìjà abdulrahman bin auf ọmọ ìmọ̀ ni ṣẹ́ ọ ẹ̀kẹ́ hẹ́ mi bẹ́ bí mo náà fi kí nìyí bẹ́ẹ̀ ni ẹni bóró mẹ́ka èyí ya èyí rí ma dam sọ́sọ́ ní jẹ́ ìbóró ya ọmọ mi náà ṣe tí wù gbà lọ́kọ́ náà sọ́mọ́ òmò yìí èyí rí ma dam mo náà fi kí nìyí. ilé ìròyìn abu akin ọsọ náà kàn náà wọn náà ẹsọ náà ẹsẹ wẹ à ẹnẹ nyẹ nyẹ nyẹ rẹ ẹnẹ nyẹ bíbí nyẹ nyẹ rẹ ayẹ bíbí nyẹ wọ kọfí tuntun àwọn àwọn kọ ayẹ kọ ọnyẹ alọdọ ọsẹ mi wọ sọsọ sọ kọ sọtọ sọtọ ma ọsẹ rẹ à sọsọ sọ kọ wúri à sọsọ mi ní kó rẹ à lọsọ tó wúri náà ṣe é nìyí. inú rẹ̀ wọ́n yà sẹ́yìn ní kọ̀sán ní alimami bukhari àti imam muslim. àtẹnana lọ́dọ́gbẹ́ wọn lórí abu masoud albadri ẹ̀ka yìí báàkà nìka ama ẹ̀mọ́ báyẹ̀ ní kẹ́nẹ̀ ní sadaka bọ́ọ̀lù àmì sadaka ní tùbíkà yìí dẹ́mi ìṣẹ̀lẹ̀ ní abiri ní ìtẹ́ mẹ́nyá di ní ṣú ọ̀tá wíwí ma mọ́ mọ́ ní báàkọ́ ní zakat ɛwɔ akɔɛtɛ do ɔka wa mɛɛ banyɔlɔ ne wa mɛɛ wɔka ne si iri na nwere ɛnɛ na ɛdɛ ntu nwere akɔ akɔ ne ɔmɔ kagba ne ɔmɔ kagba ba ma fɔ na nta ne a ne sɔ kaa wɔn ne ɛlɛ ayɛ kaa wɔn ne eti nyɔ kaa wɔn ne tezaka tezifitiri yɔn va akɔ ɔkɔ wọ́n aṣọ òbí ìyẹn yẹn lọ àwọn bàkà wọn yẹn wà fún náà rúrò kó lóṣù yẹn òbí tún kókó rà wọn bó o sọ̀rọ̀ àwọn ẹ̀rọ. nìyí èsì máa bá ọ̀rọ̀ àgbà wà lọ́wọ́ sọ́tù tó mú nìyí. dẹ́ni dẹ́ni bábà dẹ́ni ẹ̀yà pé èsù yà ọ̀tá iná mi yẹn nà wọ́n máa kó onídó tó mú yìí ìrẹ̀ ìsọdá kan náà báwa bá wà kó onídó tó mú yìí. bí abu akim ɔkira mɔri alhaiha awo akin dɔmi si akyebe nyaden ebi sɔ kɛnyanya ɔmɛ fɛn ma ɔka kyebe nya ɔmɛ akogo nyanya ɔmɛ fɛlɛ ma yɛ nto mɔri bɛyɛ ɔmɛsa ama fi bi hu nan ɔkɛ asom ɔne ɔne kari ame sɔn ɔne kɔɔsi debi mu ɔno ata ne ne three hundred na twenty. arms there pàtó tó wọlé yìí bí munafiki ni dẹ́ka yìí inna allah ghaniyun an sadaqati hada wa ma fa'ala al-akhar hada illa riya ọlọ́nà ma ṣe àtìrẹ̀ ẹ̀yà bẹ́ẹ̀ àtìrẹ̀ ẹ̀yìn débi nù bẹ́ẹ̀ ẹ̀yìn sọ̀mùrí ẹ̀yìn sọ̀mùrí àṣọṣọ ni bọ̀ ọ̀sá ẹni kú nà bẹ́ẹ̀ bá bàbá lókè é gbé lọ́nà wọ́tọ̀ àkùn jẹ́ màá ìrìyà kẹ́mẹ́sàn-án jáde ẹ̀yìn sọ̀mùrí ọ̀fọ̀ ẹ̀yìn ìrìyà èyí ló máa fún mi gbòòrò rẹ ẹ ẹ kẹrẹ fún mi àwọn sikẹti tó mi káàkiri tó mi olóòtú yẹ amásímẹ yẹ àgbẹ ẹ ẹ kọ ẹ ní sùnmù bí aṣọ sábà káàdì mi ọwọ́ wọn ní ilé tí wọn bá yẹ lọ ẹ kọ wọn sì ní ìlú àdáyé ẹhìn sọ ma kàbó rẹ àná ìka ànkẹ mi yẹ tẹtẹ ẹ ní sẹnsẹ láwọ anáwó nílé ìwò yẹtẹ anáwó kò múlò tó yẹtẹ káyìí aladina yẹn ní zuna mọ tako ìyìnà ìnànú mímìnà fi sọdọ والذين لا يجدون إلا جودهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم أمري ọ̀kẹ́ ni mọ́mì ni ọmọbùnà àbí òye máa jọ̀rọ̀ máa tẹ̀ wọ́n a máa tọ́ bàárín ẹ̀nọ́rì àlẹ́bìnà yẹn mi zónà lùmọ́tọ́gbè yìí nà nínà lùmọ́mì yìí nà fi sọ́dà tọ́ ẹ̀nọ́rì ọlọ́wọ́ àbẹ́yìn mi wọ́n máa tọ́ bẹ̀ wọ̀rẹ́ ọlọ́bẹ̀ nílẹ̀ kẹ̀kẹ́ yìí yẹn mi zónà lùmọ́tọ́gbè yìí ẹ̀yà wà á bọ̀ alùmọ́tọ́gbè yìí nì ɛyɛ akɔwa hɔ ɛbɛ ne kaka yɛ nínú mɔmìnì ɛbɛ ne kaka yɛ nínú kòmòrì yɛ lɛ ɛyɛ ɛyɛ ɛyɛ nani dɛbɛ ahyɛ ɔbɛ sadaki yɛ ɔbila bɔlɔnti sɔbaka kasi na kɔyɛ kutu ɔba gbɔ ɔmòrì yi ìjọ ntú ɔmòrì yi wa kɛfɛ mɔ ɔmòrì yi dɛ kɔɛtɛ dɛ bamɛ ɔnyɛ sɔmòrì yi ɔmòtɔmòrì yi ni ɛbɛ nani dɔjɛ yi ɛnazɔpanyi ɛni tsenisare gbogbo ɛni tsenisare ɛni tsenikɛyi rɛ ɛni tsenidebinu rɛ bɛyi kaba akɔ dɔla bi suya tama aku debi nɛnɛ lọsọ tó wuli wọlé yìí nàlá yẹ yìí dùn náà ilẹ dùdà wò ẹ sọ la bá nyọ kó atẹnudẹ kàkà yìí ẹ mẹ yẹ mẹ yà inú ló sì yé inú ló sì yé má dọ́nà òmò yìí fẹ́fẹ́ ẹ̀mí mẹ̀yà mẹ̀yà ẹ̀sìn náà yóò tó òmò yìí ẹ̀rẹ́ sọ̀dá ẹ̀rẹ́ sọ̀dá kẹ́ni náà yóò tó òmò yìí wọ̀lọ́dún ìlà ẹ̀yìn dúró ìlà ìjọba àtẹ̀lé náà ká ẹ̀yìn sẹ́yìn báyẹ̀ mẹ̀yà mẹ̀yà wù dẹ́ bọ́ sọ́ọ̀lẹ̀ olùsíyẹ̀ yóò mú yàrá ẹ̀ láwọn. fọ́yẹ̀sì dɛ mɛ gu ahyia ɛho ahyia ɛyɛ akowa hɔ yɛnuzo ɛyɛ akowa hɔ ɛyɛ dua ɛyɛ sanu bɛ mi nɔ ɛyɛ yɛ mɛ wahyia sakirallah ɔmɔnyi ɔkɔnɔ na kusi yɛ niyɛ tɛ na yɛnɛ ɔmɔ na kusi yɛ niyɛ tɛ ɛbɛ bɛ ɛni sɔmɔ ti ta ɔkɔnɔ na ọmọdé ìmẹ̀kú sí ẹ̀mí ẹ̀fẹ́ ọmọdé òtú ẹ̀sì rẹ̀ mú lọ́mọdé ìmọ̀ òkè yẹn wá dọ́tẹ̀ wá àpẹẹrẹ nana ní ní tẹ inú bí mi ìmẹ̀ yẹn náà náà mẹ lọ́mọdé ìdọ́ màmá àgbàlá lọ́mọdé dàgbàlá àlùjẹsẹ̀ ọ̀hún ló ń jẹ́ ìsìlámù ọ̀dọ́ ọ̀nà ẹ̀mẹ́ òrànwọ́ mi ní ìṣọ̀kan. ale na mbụ kó mori mi si yẹ bẹẹ afọ àmì ya o bẹẹ mori kó ya mi yẹ tẹ bẹẹ mori tó ti yẹ nìyẹn ntẹlẹ wa bẹẹ mori kọta kọrẹ yẹ kó mori mi ntẹlẹ wa kẹ wọn sẹ bẹẹ ìjẹ dùkú Ya yẹ ọtún tó mori mi yà á mímí ọ ìyọrí ozema muri nsuo a han ozabɔra a bɛ so yɛ arowa ne ko ida ne ku lọtí ntọ́ mọ̀ nínú tòdàbọ̀ ọ̀rọ̀ àjẹ sí àrùwá iná kú ìdẹ́ni kú ọmọ ní ìní sọ́ọ̀tù mọ̀tọ̀ fífín ọ̀ka yìí iná ladina adira mu kanu mina ladina amanu وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم وما يرسلون عليهم حافظين فاليوم الذين آمنوا يناقون الكفار بل هم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون ما وقد لا وقايا فضل توريزا صلى الله عليه وسلم إن الذين أجرموا كانوا من الذين آمنوا يجحدون أمري أوكي فتاكتا أنني أنا مكاو أنا مكافيش كنيراني كانوا من الذين آمنوا يضحكون ee asokun ọmọ oríire ilẹ̀ rẹ̀ ee asúra mi nyunyi ee àmì ya ehi nyuwa nyi ee akọ àhọ. وإذا مروا بهم يتغامزون وإذا مروا بهم أنا ما جروا يتغامزون ده يا مرين ويهوا يتغامزون يا مرين يا مرين ويهوا يا سبب مي كذا يا نو أنا كوير أنا أنا كوير إذا ما شاء الله مرين ويهوا أنا أنا أنا إيه يبدأ تجدين وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين ẹwọ mẹrẹ ma ní tu kẹfẹrí ẹndẹ mẹni àbí kẹfẹrí lẹ kẹkẹ ńlẹ ẹnìrẹ ẹnìrẹwọ ẹ bá ń dọ ògbóró lẹ nẹ vandan lẹ vandan kẹfẹrí ẹnẹ dúdú yìí àbọ ọba kọ́ ọ bá dẹkẹ nẹ vandan ẹrọ vandan kebiri ili kebiri emuli kaye wa idan kọla bo ila alihi ìjẹ́ ìwọ́n bá lè mọ ní tó ní ìjẹ́ nìyí. bẹ́ẹ̀ bá ní mímí tuya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìlà jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ bẹ́ẹ̀ yé kiri nẹ́ kẹwé ní sísun wa máa ní wèé ní sísun kò wúri yìí ní yé ní wa dibi dibi yé ní ẹ̀rù jẹ́ ní ẹ̀rù jẹ́ ní ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀gbọ́dọ̀ wúni ọ̀sà iná mẹ́ta ayẹ́rẹ́ pòlù ní sẹ́tìmẹ̀ tó. Èyí rẹ̀ wá ẹ̀mí kó èkó yìí yà ní kúrú gẹ́nẹ̀ èyí sì sọ́ mẹ́ aa yàtọ̀ ní wọ́n wá jẹ yàtọ̀ ní wọ́n wá ma ṣe ayé nẹ̀ tẹ́ ẹ̀dá kan sísan yìí ní ma ṣe yà. Wàyí ọ̀rọ̀ àrùn ọ̀rọ̀ ìnà àwùlá ìlẹ̀ ọ̀rọ̀. Ọmọdé ọ̀nà ànídẹ́nu kẹ́yìn. وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين bụ ne ni to ne ya mi ni ena rudu am kafirich kafirich de ni tuwa da da ni raje da da na te da ide hine o mo yo kare no ho ya ka ayu na no e sia sia ebe yi ko wuli na kunu si yɛ fini awurawuri ɛnyɛ no kiri ewere ka awurawuri ɔsɔ mi ɛnimi meri tu ɔbu mi kékeré yɛ sɔ wɛrɛ kɛ prostration ɔsɔ na bi islam saa prostration ni na ni ayiri nɛ wɛrɛ kɛ na ayiri nɛ ɔsɔ sɔ na wɔ lɔtɔntɔ mi ìbílẹ̀ ní ìgbà gɔɔyì amane yɛn peya ewu no mu ni ɔha ɔsoma nka anya ne bura ma ne ka yɛ yɛ yɛ anya yɛ anya yɛ yɛ dɛ ɔtuntum mu ni mu ɔmo bɛ wa yɛ yɛ anya yɛ aa ewu no mu ni mu ni bɛn ni wɔsi kɔmpiɛ yɛ ni mu. وإذا رأوهم قالوا إنا wẹ̀dára ahóhó omori kèéméré kú omori nẹnẹ jẹ́ èrèrèrè wa kọ́lù dẹ́ka iná ha òlẹ́ iná bọ́ọ̀lù kẹwẹ́rẹ́ ẹsẹ̀ mẹ́rẹ́ ẹ̀rẹ́ ìdòlè yàn ẹ̀rẹ́ mísí road ẹsẹ̀ mẹ́rẹ́ náà ẹ̀rẹ́ mísí road ọ̀ ẹ̀rẹ́ ìdòlè yẹ ẹ̀ wà bọ́ ẹ̀sẹ̀ àtẹ̀kọ́ ní iná mẹ́rẹ́.

èmi rà gèlè ni àti ìwúyọ kọlu iná òlẹ làbáàlù ẹka àwọn ìwé ẹsẹ nìyẹn náà ẹrà gèlè yẹ ọlọmọdé kakọ náà nàjà kútọ bá fẹ fọkọ lọ ríyìn máa na lọsọ tó wí. wàá òsìlú àlẹ́yìn hàbìrì. wọ́n máa òsìlú àlẹ́yìn hàbìrì. ọmọ yìí kà èké ìdílé rẹ̀ náà ọmọ tó kèmí sínú kòmòrí rẹ̀ rẹ̀ nọ tọ́kì ẹ̀nà mọ́nítẹ̀ ni ẹ̀nà yìí wọ́n mọ́nítọ̀ ẹ̀nà yìí wọ́n supavaisa ẹ̀nà yìí wọ́n lè polisa wọ́n má kó sínú àlẹ́ yìí káàkiri bọ́n ọmọ ní bá yín wọ́n kàyé ẹ̀nà polisa ni. Lọ́sọ̀ ìfẹ́ wò ni. Fàlẹ́ ọmọ lọ́rọ́ ìlà àmàlọ́ ìlànà kó fà á rí ẹ̀ṣàkọ́. ọmọ yìí ọkùnrin àti màmá náà yẹ kó àná kẹkẹ ekwi idanegu omuli amabɔ mi ɔno ɛfɔ yɛ ne kɔɛ ma ekwi yie ama bala ɛmɛba fali yɛ ɔmo lɛbi na amanu mina ko fa ɔmɔli kini yɔmɔ ina jin ina jin ɔmɔ na ne ti jɛ sukɔ ɔmɔ ɔmɔ mi yɛ ta ɛ komuni wa sɔ bɛ ka fali yɛ a jin ɔmɔ na taaki da ɔmɔ yɛ fàákì lọ́ọ̀dì ọ̀sùnmọ̀ kẹ̀kẹ́ yìí bọ́ọ̀mù náírà abẹ́fẹ́ ìmọ̀ àti nọ̀nọ́ mọ̀ án ọ lọ́ọ̀mì ọ ọ̀gáwá yẹ káàdì rẹ̀ ọ̀dùnmọ̀ náà fẹ́ kú ìdẹ́lẹ̀ kú àlẹ́bí náà àmà na-ama na fàáyé na bá a kú ẹ̀nàmá dáwò ẹ̀nàmá dáwò bòòrò ọ̀nà wọn mọ̀ yí bá kú ẹ̀yìn ní kẹfẹ́ yìí ịwa wá bẹ́ẹ̀ ni ɛna enyi kebere nyinyi ahyɛ nnimɛrɛ ɛnimɛrɛ soɔ bi yɛ yɛn nɛ hɛ bi yɛ ndu yɛ ɛni enyi kebere nyi ɛni enyi wɔ anyi ne ma. ya ɔrɔ. ɛna enyi wɔ yɛ bɛɛ gana tini agbo banya adi bɛɛ ɛna si na na na na bi bɛɛ gana tɔ domori do gbogbo iwuro de ka yɛ ɛni wa yina la kebere mɛ abanyi kebere anasu menyunyi dobi dobi kaabiri na gero omori de o ko omori rɛ ele na gero omori omori ma na aso abo yi ne la ne ko ikiya ma de awo ina janna do ina ngo banya o do ina bɛɛ do banya o do ina ŋɔra o do ina ŋɔmɛ domori wɔ hijab wuro ɔmɔ n'ɔgɔɔ ana so me nyum nyina he ma nyina ha wo do muri sho wo o me ma ro he mira o muri ara ma sho wo o me ma ro he mira do muri o ka ta ko re o ka wa ko ina wo la ani o re o ka wa ko ina wo la ani an ko muri o mere ko ko do ka we re ko ma to ina nkata ani to to to dure ni ona ona kuzi ya ona ina ina

ìṣúra ọ̀tá mi kẹ̀ kì í ṣe bí a bí a yẹ tán bí a ṣe lọ sí ẹ lẹ́nu bí a kàlẹ́ yẹ mọ́. ìdí àwọn bẹ̀rẹ̀ máa ma nínú wọn bẹ hẹ ilẹ̀ yín hẹ káńtì àwọn nẹ alakama nẹ máa ní kí ìyá wa nẹ a àwọn ní ìṣúra ọ̀tá máa kàn ní pàdé ìtàn ní lẹ ẹ̀fẹ̀ ní káyìí lẹ ẹ̀mẹ̀ yín hẹ òun ló ti yẹ ẹ̀mẹ̀ esu ata do mu ni bɔbɔ o hijab wuro ni wele wa ni ram ɛna yà mɛ lóko nga tó la wɔ. lọ́sọ̀ tó o ti sẹ̀ ọmọ yẹ ni ẹ̀ náà tó ti kọ́ni ọmọ náà iná kó yẹ ọ ọmọ yìí máa ní ra nà ẹ ẹ̀rọ ayé rẹ̀ o dẹ̀ ẹ̀ iná mọ́rọ̀ dẹ̀ iná kàtà lọ́mọ yìí wà kàtà ká ẹ̀ ẹ̀ mọ́tò ọ̀tọ̀ bẹ́ẹ̀ ẹ̀ bí bẹ́ẹ̀ ẹ̀ ká akéyìí ẹ̀ o mẹsàn-án tó kú akéyìí ẹni lèyìn náà jẹ́nà bí ilé kẹyìn bí rẹ bí sá náà ee bí ẹ̀rọ ká ẹ̀yẹ́mọ̀ bí ebi tó lọ́wọ́ àná àmà tiẹ̀ dà wọ́n kọ́ rẹ̀ mọ̀ rẹ̀ bí ní kékékékéké wọ́n lè rẹ̀ sọ jọ̀ọ́ ìkọ̀kọ̀ náà lọ dà wọ́n sì jẹ́ wọn kakọ̀ náà bí wúni ha. lọ́tọ̀ ìtumọ̀ ní abisomrika abẹ ìnáwó jẹrọrùn àwọn ọba ìlẹ ọba ọba ìlẹ. ọmọdéka ní ẹ̀yìn ní ẹ̀rẹ́kọ̀ yọ̀ọ́ kó ló ra ẹ̀. ọ̀nà ọmọdé bàbá ní ẹ̀rẹ́ kọ́ ọ̀nà kúrẹ́tẹ́. ọ̀nà ọmọdé ní ẹ̀rẹ́ kọ́ kúrẹ́tẹ́ tẹ̀tẹ̀. èyí ké ní ẹ̀rẹ́ kọ́ ọ̀nà ọmọdé kọ́ kúrẹ́tẹ́. mo sì tún mú. ìrìnà tó mú yọ kí bóyí fún ọ̀sá káha tẹ̀yìn àṣà ni pẹ́ẹ́tẹ́ inú mi lè rà káyé anakoko bọ̀ ọ̀dẹ kú ìdẹ́ ní kóòtù bọ́tún àkísẹ́ yìí n'aka ní òrè ọ̀pẹ̀ ọ̀nìrì onígbègbè náà kàkànà ló tó mú yọ màmẹ́ ha. tó fún ɔyɛ ne ka yi ontomori ɔba mi dɛ ina se yɛ keku idani kɔsu kura tɔyɛ ka ontomori ɔba ba kɔyɛ ɛkunya ni mɛsa ɛkunya ntɔsa isi kuku eyi di kɛnɛ ɔbɛka ɔba ayi mu ama ɛyɛ fo mɛ na mo ku idani kɔda muri ɔba yɛ aba yi muri ɔba yɛ aba yi alladina yalmizuna almutawwi'ina من المؤمنين بالصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم أمريكا كان نابل منجمنا أنا مكو مريسيا أنا مريسيا نينو كو مريا أنا مسابقة أمي أمي فو بمي de ya mi wasi an jama ka ina ina jin ka masala to to muri ini eyi mi mi hete ini hete am ya ka ka mi sadaka akọ mbẹ ọbẹ yà wọn pẹtẹ lọ sí ten thousand well ìbá mi àwọn sí ten thousand ọbẹ yà wọn pẹtẹ lọ sí ten naira ten mile of course judgment ẹ̀ yàtọ̀ ẹ̀ mọ̀ká yẹn lọ́nà ọ̀nà ten thousand ẹ̀ ẹ̀ wọ́n ogun ten ten naira ó wọ̀ ogun náà ó wọ̀ ogun náà pàṣẹ lè yí ten naira náà lè mi ẹni ten thousand náà. Here, zero point one. Zero point one sport ojú mu yìí eli ọ̀nà sí ten thousand ẹ̀dẹ́ ọ̀nà ìgbúná ọ̀nà sí ten naira ọ̀wẹ̀lẹ̀ ìgbúná wọ́n mọ̀ ìdífẹ́ náà kéde tí èso àdé fáma ìní distance náà sì tẹ̀ ọ́ sport ojú mu yìí ọ̀nà kàyé ọ̀nà sí ten naira ẹ̀dẹ́ àwọn ènìyàn twenty naira ọ̀nà sí ten naira ọ̀nà tɔnsi musaraka baasi kaye ɔtɔn nasi ten thousand yɛ ɔnyi ah, ten ɔnyi one million dɔsi ten thousand ɔwɔ dɔsi musaraka ten thousand seven percentage ten thousand to one million. Zero point zero one. Hmm. yóò wọ ní wa lọ́sọ̀ tó wọlé yìí tí yẹn sọ̀rọ̀ tó wọlé yìí tó wọlé. ibaayi ọ̀ni ten thousand ọ̀nà òhun náà ijó ọmọdé yìí ọ̀ni ten naira ọ̀nà òhun ọ̀ni ten thousand wáyé sẹ́lẹ̀ ọ̀ni ten naira twenty naira ọ̀nyìn ọ̀nà yìí yàn ọ̀bọ̀n mọ́ lọ́sọ̀ ten naira ọ̀hún náà àti wa ọ̀kọ́ yẹn á sí ẹni wọ́n mi lọ ten thousand ọ̀hún náà mo yi akɔsi five hundred thousand tɔn tukayi asɛyi asɛyi yi sɔnyɔ wɔn akɔsi five hundred thousand tɛ ɛn a lɔ a yɛ bɔ ɔni tɛ nɛ fɔsi tó mi yi ɛn a bɔ ɔtɔmɔni tɛ nɛ yɛ olu yi kun na yi do mo yi àbúkà ɔmɛ ń yọ ó bá wọ. jodo no nkeli ɛba ɛhɔ ɛhɔ papa ya ɔmɛ ɔmɛ ya ɔmɛ ya do sɛ do si mu ɔmɔ yi tu sɛ n'ayɛ na mu ala yɛtuma sɔrɔ ka biri ɔ utu sɛ n'ayɛ na ni ɔdi bi kiyɛ bɛ dɔw nɔnɔ bɔtɔ mi dɔw nɔnɔ bɔtɔ mi ɔmɔ bɔ ɔmɔ mɛ tó mɔ n'anyi ka mu ɔmɔ yi aso nyi mɔ n'ana aso ka ka ɛmɛ mi lu ɛ ɛ lu kama na aso tɛ nyɛ a bi tuntun nyɛ a bi gbogbo ni sọ́tún tó mi sọ sọ ọ̀bẹ ọ̀wọ́ pàyẹ tọ̀ sọ wọ́sí mọ́ ọmọ yìí sọ wa kò rí rẹ fún yẹlẹ wọ́sí mọ́ ọmọ yìí asọkùnrin asọkùnrin jì sọ́tún tó mi kúrẹ́ ọ̀rọ̀ yà báyìí dèké wọ́n lè nẹ́nà anamọ̀ anamọ̀ ọ̀nà ọ̀pá nínú sì yé ọ̀nà ọ̀pá nínú akokɛ mɛyɛ mɛyɛ si mu ɔmori ɔno kpanyi boroboro ebi do omori dɛɛ bɛ ɔno kpanyi boroboro ido kɔ omori ɔno bɛ nam abɔ ne la ɛyɛ ɛyɛ kɔ sɔ mɛyɛ mɛyɛ ɔsɛ bɛ mu ɔmori bibu na kiki ni bɛ kó esia and ɛsɛ ɔno ɔdɔ nika esia ne mu na kiki akɔ na no sie ɔno di bi hu na ɔrɔ banyin abika sɛ simɔ no si yɛ nsia inewu no si yɛ ɔkutu n'ɔlɔ bagi. ilé nyɛ n'otire wòye fi ɛsɛnzi si ina kyɛ wani wɔta ɛɛ ɔmɛ n'ɔkɔ wòye fi ɛsɛnzi si ɔhuri wuli ma ama ɔlɔba ni wàá jẹ oníṣìí ɛkìrìyà kiri mẹta ma ɔmɛ swati ne siyasa òfin tó bí wọn kọ ẹni tiẹ kéèrè náà ẹni ẹnyà wọn sọpọ ní ẹkọ yìí sọnà ẹyẹ àwọn wọn kọ wọkẹ ọlọpàá múlẹ ọkọ ẹ sàkàtà ọlọpàá mi ọmọ yìí ọkọ yóò kú sí èyí ẹsẹ ọlọmọ náà ọlọmọ asọyà arọ wa amábàbí déédéé rírì ìsìyọ́nà olùdíyọ́mẹ́lẹ́ àmì ẹ̀kọ́kọ́ mórí nínú àwọ̀ lọ́mọ jẹ́ túbi jẹ̀zẹ́ wífàkà jẹ̀zẹ́ wífàkà udíyọ́mẹ́ àwọ̀ amáyéjèrè udíyọ́mẹ́. إنهم كانوا لا يرجون حسابا. ọmọ yìí kò ní ẹ̀ṣọ́ ikọ̀ ẹ̀ṣọ́ ikọ̀ kẹ́ni wá gẹ́rọ̀ kàrẹ́ ẹ̀yìn ní kò ìkìyàmà. سخر الله منهم ولهم عذاب أليم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم yani ni practical gbóra ẹ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀ náà ọ̀rọ̀ àwọn onílé wu orí ọ̀rọ̀ à abẹ́rẹ́ ẹ̀ṣọ́sọ́ mi testing ground déèrè adókùn lè dísí sẹ̀dẹ̀ ara sùn nínú ìwúna ẹ̀ sílẹ̀tù tó mú rí yàní ni practical ọ̀rọ̀ ẹ̀ṣọ́sọ́ nǹkan máa rẹ̀ déèrè káàmá ni kàrí rírì pọ̀pọ̀lọpọ̀.

iyi kene bia anaghị check check point anaghị ụlọ ka anya ebe na lọsọ ntụ omori nyi ọlọlọ abẹ asọjọ ewu susu lẹ wanyẹ bẹ ọsọ wanyẹ kari ọsọ wanyẹ irek irek ẹ náà sẹ kọ ọsọ ọmọ wanyẹ sọ lọsọ ntụ omori nyi ìdílé yẹn ló dọ̀ tó ẹ̀rẹ́ ɛdɛ ɔsɔ wɔ hare tɛ ɛdɛ mo ha bara ɛdɛ awɔ dɛ nyɛ dɛ dɛ kɔ kama ba ha. lọ́tí tó wọ́n yìí wọ́n yìí títí sísísí ìdí ẹ̀yọ́ kálẹ̀ à láàrin ààyè wọ́n fi yàrá wọ́n ẹ̀ náà yóò jàmá rẹ̀ ẹni tí ẹ náà túmọ̀ yìí rẹ̀ jàmá náà yóò nínú rẹ̀ tọ́ òun yóò tó yóò pọ̀ wọ́n. abaragairo agugohimba omuli osinwo yakejo nagohinta ojedoite e, enyenyenye akommede kamwe omuli omabo obafeyeni ayoya babenini yabubo benini yetinye tere e, agukayare wonokene kukonyen eya e, oyitinye ono omuli oseyemenene omuli oseyemenene amin amin ثم آمين اللهم علم الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف انتقامك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من اراد ان يكيد ما عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يقبضنا عليه لما رأى الوقت إلى الله جل هو أو يكون نسيس ليلة القدر ليلة المهم أفوك كما أرى من ليلة القدر إيه أيوه أيوه أجل هو oríṣiríṣi lọ́dún kẹ́lá náà kì í ṣe ɛva ɛwɔnyi ɛvɛ ebe kɛyìmɛ ewu dà kodo oṣù ɔdún wọn aturɛ kɛ ɛmɔ akọ akɔ ebidola bɔ oṣù ɔdún káyé ilẹkùnyì odd number no odd night ɛ ìnani ìnani wọn má ìwé وارنا الباطل باطلا وارزقنا اجتنابه إنه من اراد بالاسلام والمسلمين سوءا فصلى عليه سبب الخلق جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجلال وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اخذ كيد من اراد ان يكيدنا عليه وحب المكر من اراد ان يمكر بنا عليه واصل غضبنا من اراد ان يغضبنا عليه واجعل سوء من اراد بالسوء عائلا عليه ولا يهلك المكر السيء الا باهله وكذلك اخذ ربك إلى اخذ القرى وهي الظالمة ان اخذها عليم شديد اللهم ارحمنا فانك بنا راحم ولا تعذبنا فانت علينا قادر اللهم اكتب لنا فيما جرت من المقادير انك على كل شيء قدير اللهم اغفر من قبل القسوه وعند الموت شهادة وبعد الموت جنة وحريرة ونعيما وملكا كبيرا اللهم انصرنا ولا تنصر علينا وأعنا ولا تعن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم جبرنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم جبرنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم جبارنا على من ظلمنا وانصرنا على من آدانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ترى برحمتك يا ارحم العالمين انك لما تشاء قدير وبالاجابه جدير نعم المولى لما النصير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا صرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا مقاما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول يكون في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين يفعل لما يريد أخرج كما أن بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم Thank you.